gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé òní jẹ́ ọjọ́ kẹsàn-án nínú oṣù Ramadan kí ọlọ́ba kí ó gbà ní ìjọsìn fún wa bísímìlá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad bin abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ǹjẹ́ àmọ́ ikpe àwọn kan bẹ́ẹ̀ nínú àwọn obìnrin tọ́jà pé ìwà ló jẹ́ pípé ká fẹ́rù wọn torí ẹ̀ ẹni tó fẹ́ yàwó nínú àwọn ọkùnrin ọ̀ràn èèyàn lọ́jọ́ lórí rẹ̀ o ikú kó kíyèsí ẹni tó ń fẹ́ fẹ́ níyàwó yìí ṣé kìí ṣe ẹni tó lọ́n ṣe fífẹ́ irú rẹ̀ ní èèwọ̀ lórí òun nítorí tó bá ti lè jọ́kan nínú wọn èèwọ̀ ni pé kẹfẹ́ ra yín o ọ̀nà méjì ìyẹn àwọn ẹni tí wọ́n jẹ́ ìwọ̀ fún wa láti fẹ́ lóbìnrin ìyẹn wọn pín sí lábẹ́ òfin ṣẹ́ríyà ìpín alákọ̀ọ́kọ́ làwọn ẹni tó ṣe pé títí láéláé àgbọ̀dọ̀ fẹ́ ru wọn títí láéláé àgbọ̀dọ̀ fẹ́ ru wọn. ìpín kejì làwọn ẹni tó ṣe pé a lè fẹ́ wọn dìgbà kan a lè fẹ́ ru wọn dìgbà kan tálẹ́ni tí ò tọ́ pé ká fẹ́ títí láéláé àwọn náà pín sóríṣi ọ̀nà mẹ́ta. alákọ̀ọ́kọ́ ni làwọn ẹni tó ṣe pé ìbí tó dà wá pọ̀ ni ló sọ wọ́n dé ìwọ̀ fún wa láti fẹ́ mọ̀lẹ́bí ni wá ń là fi gbọdọ fẹ́ra wa àwọn eléyìí wọ́n kárí màmá wa ẹnìkan àgbọ́dọ̀ wò sùnsùn kọjá pé màmá rẹ̀ ni wọ́n fẹ́ yàwó màmá rẹ̀ èèwọ̀ ni kò fẹ́ màmá rẹ̀ yàwó yé wa a kì í fẹ́ yẹ ya ìyá ìyá wa ńkọ́ àgbọ́dọ̀ fẹ́ náà ya ìyá ìyá ìyá ìyá wa gbogbo bá ṣe lè wù kó pẹ́ sí wa tó lu wọn ọmọbìnrin tó yẹ pé àwọn àgbọ̀dọ̀ fẹ́ níyàwó ókè ọmọ ọmọ wa ń kọ́ tó jóbìnrin àgbọ̀dọ̀ fẹ́ níyàwó ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wa ń kọ́ tó jóbìnrin àgbọ̀dọ̀ fẹ́ níyàwó ẹnìkan wá lóun wà lọ́dọ̀ yẹ òun ara òun wà mọ́ọ̀bù ìdí òun le ọdájú pé látàrí pé bídà wà pọ̀ iná làwọn ọmọ ìyá wa àwọn ọmọ ìyá wa lóbìnrin bóyá búrò rẹ bóyá àǹtí rẹ àwọn eléyìí wọ ní kò fẹ́ wọn a kì í fẹ́ àǹtí wa a kì í fẹ́ àbúrò wa o bẹ́ẹ̀ náà ni alukhala àbúrò abẹ́gbọ̀n ìyá wa lóbìnrin àbúrò ìyá wa abẹ́gbọ̀n ìyá wa tó ń jóbìnrin èèwọ̀ ní ká fẹ́ ru wọn náà torí bìtì dà wá pọ̀ bẹ́ẹ̀ náà ni àlàámà àbúrò abẹ́gbọ̀n bàbá tiwa tó ń jóbìnrin èèwọ̀ ní ká fẹ́ ọ náà bẹ́ẹ̀ náà ni bentel akh ọmọ ọmọbìnrin tó ṣe pé ọmọ ìyá wa lọ́kùnrin ló bí ọmọ ọmọ ìyá ọmọbìnrin tó jẹ́ ọmọ ọmọ ìyá a gbọ́dọ̀ fẹ́ àbí bentel ukht ọmọbìnrin tó jẹ́ ọmọ àǹtí wa àbí ọmọbìnrin tó jẹ́ ọmọ àbúrò wa àbúrò wa lóbìnrin lóbi tó bá yé wa àwọn eléyìí a gbọ́dọ̀ wọn ìyá wa ni ọmọ wa ọmọ ìyá wa àbọ̀mọ̀ ìyá ìyá wa àbọ̀mọ̀ ìyá bàbá wa àbọ̀mọ̀ ọmọ ìyá wa a gbọ́dọ̀ fẹ́ wọn lóbìnrin. bẹ́ẹ̀ náà ni àwọn oríṣi kejì làwọn ẹni tó yẹ pé nítorí pé àjọ mọ èèyàn kan náà làwọn ṣe dé ìwọ̀ lórí wa gbogbo orú ẹni tó dé ìwọ̀ fún wa láti fẹ́hùn látàrí pé bídà wa pọ̀ irú wọn náà wọ́n jẹ́ ìwọ̀ fún wa lábẹ́ pé ọ̀yàn wọ́n dà wá pọ̀ torí ẹ̀ gbogbo obìnrin tó pé ọjọ́ ìwọ̀ fún wa láti fẹ́ látàrí pé bí dà wá pọ̀ èèwọ̀ náà ni wọ́n jẹ́ fún wa wípé ká fẹ́ látàrí pé ìbí dà wá pọ̀ torí ẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ èwo wá ni ọ̀yàn tá a mú tọ́sọ ni dèèwọ̀ fúnra ẹni ìyapa wà láàrin àwọn olùmọ̀ apá kan nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé tí ọmọ bá fa ọyàn obìnrin tó fà á lẹ́ẹ̀kínní tó tún fà á lẹ́ẹ̀kejì eléyìí ó ti sọ àbí tó fà á lẹ́ẹ̀kínní tó fà á lẹ́ẹ̀kejì tó fà á lẹ́ẹ̀kẹta tí ò dúró lórí méjì ó ti sọ obìnrin yẹn ó ti sọ déèwọ̀ fún ẹni tó fọyàn rẹ̀ ará àta ló fún ọ lọ́yàn ọ gbọ́dọ̀ fẹ́rù rẹ̀ láéláé ọmọ rẹ̀ gan ọ gbọ́dọ̀ ọmọ rẹ̀ ọ gbọ́dọ̀ fọ́mọ nítorí pé òun ti dìyà rẹ̀ látàrí pólíọ̀ ọmọ rẹ̀ ti dọ́mọ ìyá rẹ̀ látàrí pọ́mù ìyá rẹ̀ ló mu ọmọ rẹ̀ ọ gbọ́dọ̀ fọ́mọ nítorí pé ọmọ ọmọ ìyá bàbá rẹ̀ ńlọmọ ìyá òun jẹ́ tọ́mọ tiẹ̀ subhanallah àjẹpọ̀ àgbọ́dọ̀ kíyè sára àwọn olùmọ̀tá sọ eléyìí wọn láti ti kan wá tó ní la tuharrimu al-massatu wala fífa ọyàn lẹ́ẹ̀kan àbí fífa lẹ́ẹ̀mejì kìí sọ àwọn èèyàn dé ìwà ara wọn látòrí lọ. nígbà táwa kan nínú àwọn olùmọ̀ táwọn sọ pé rárá pé márùn pé Aisha wípé fífa ọyàn lẹ́ẹ̀mẹ̀wàá ló máa ń sọ àwọn èèyàn dé ìwà ara wọn láti fẹ́ tẹ́lẹ̀ kọ́lọ̀ wọn bó tó dínkù sẹ́ẹ̀ márùn àwọn sì kárú rẹ̀ nínú àlùkùránì kọ́lọ̀ wọn bó tó pa kíkì rẹ̀ rẹ́ ṣùgbọ́n dájọ́ márùn sẹ́kù tó ń ti pé kò sí nínú ntànkì nínú mọ́ tọ́ àjẹ́ pé márùn sẹ́kù eléyìí jẹ́ ọ̀rọ̀ Aisha eléyìí lápá kan náà òun náà ní pé láàrin ìgbà tó ma tá a bímọ títí tí ìpọ́dún méjì láàrin ìgbà tá a bímọ títí tí ìpọ́dún méjì ìyẹn ni pé tí èèyàn bá fa ọyàn ìyàwó rẹ̀ ní ìsìnkú tó ti dàgbà tó ti tó ti di bàbá tó bá wá mu ọyàn ìyàwó rẹ̀ kò sí kankan bẹ́ẹ̀ kò sọ ọ́ ti kankan kò sọ yín dé wọ ara yín ọba àmú kò yọ ọba àmú díẹ̀ wọ́lọ́mà àmọ́ ọmọdé kékeré tó yẹ pé láti ìgbà tá a ti bi tí ìpọ́dún méjì wọ́n sọ pé innama ar-rada'atu min wọ́n ní ọyàn tá a mú sísọ ní déèwọ̀ ara ẹni òun náà lọ́yàn tá a mú tá a lè fi tán ebi ẹ̀sádùrù rẹ nísìnyí ọ̀yàn wa níbẹ̀ láyà ìyàwó rẹ tó àìpé ó mú ó jẹ́ pé oyó kò débi ọ̀pọ̀ ọmọ tò lẹ́yìn náà ọgbọ́dọ̀ jẹ́ pé èèyàn wà ní àtìgbà tán ti bí sọ́dún méjì irú ọyàn yìí lèèyàn lè fà tí máa sọ àwọn èèyàn déèwọ̀ ara wọn irú ọ̀yàn yìí lèèyàn lè fà tí máa sọ àwọn èèyàn di èèwọ̀ ara wọn. tó ẹlẹ́kẹta nínú àwọn ẹni tó jẹ́ ìwọ̀ fún wa láti fẹ́ tá a sì gbọ́dọ̀ fẹ́ láéláé àwọn náà làwọn ẹni tó ṣe pé jíjà náà ìlọ́pàápọ̀ tá a jọ jà ó ti sọ wọ́n dé ìwọ̀ fún wa láti fẹ́ àwọn náà ni ìyá ìyàwó wa a gbọ́dọ̀ fẹ́ ìyá ìyàwó rẹ o ọ̀fọ̀ ọmọ tún fẹ́ yà a'udhu billah èèwọ̀ ni lábẹ́ òfin ọlọ́run torí òfin ṣẹ̀rí àsọ pé ní kété tó bá ti lè so igi lórí ọmọ ìyá ti dèwọ̀ lórí rẹ̀ tó bá ti so igi lórí ọmọ ìyá ti dèwọ̀ lórí rẹ̀ kódà ọba àkọ́mọ́lẹ̀ ṣáájú kó tó wọlé tó bá kọ ọmọ sílẹ̀ kó tó wọlé ó gbọ́dọ̀ fẹ́ ìyá rẹ̀ láéláé àmọ́ tó bá jẹ́ pé ìyá lọ bá fẹ́ ọwọ́ akọ̀ ìyá sílẹ̀ ṣáájú kí ìyàwó tó wọlé kọ́ sọ́mọdé tọ́ ọba kọ̀ ya sílẹ̀ kí ìyàwó tó wọlé kọ́ sọ́mọ́dé wọ̀ ó dìgbà tí ìyàbá tó wọlé náà lọ́mọ́ tó dé wọ̀ torí ẹ̀ ìyá ìyàwó rẹ ò gbọ́dọ̀ fẹ́ o ẹnìkan wá lóun fẹ́ ìyàwó kan ìyàwó yẹn tóun fẹ́ fẹ́ yẹn tó bá ti pè òun lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun rí títí òun le tí ìyá ìyàwó náà bá tún pè òun òun tún rí títí òun le ó pọ̀ ọ̀gbádùn ó pọ̀ ọ̀gbádùn bákan náà nínú àwọn ẹni tó jẹ́ pé jíjá àná ńlọsọwọdé wọ àwọn náà ni ọmọ ìyàwó wa tí ìyàwó wa ti bí fẹ́lòmíì ọmọ ìyàwó wa tí ìyàwó wa ti bí fẹ́lòmíì ìyàwó tí ń bẹ ti bí ma fẹ́lòmíì kó tó di pàwọ́ afẹ́ ọwọ́ alọ́mọ ìwú ọ̀pọ̀ ó tún fẹ́ òun náà à haram ni haram ni torí ẹ̀ ńgbà tó ti fẹ́ yà ọ̀ lẹ́tọ̀ọ́ láti fẹ́ ọmọ rẹ̀ tó bí fẹ́ lomi ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ. bákan ìyàwó bàbá wa àgbọ̀dọ̀ fẹ́ ìyàwó bàbá wa o bàbá wa ti fẹ́ ìyàwó kan rí bàbá wa wá kọ́lẹ̀ tá a lè fẹ́ haram ni bàbá wa ti kú ọ wá fáwọn ìyàwó lẹ̀ nínú àwọn ìyàwó tó fi sílẹ̀ ọmọ kékeré kan bẹ́ńbẹ́ fẹ́ẹ́ kò ju ọmọ ọdún mẹ́tàdínlógún lọ bàbá gan ò tiẹ̀ tí ìgbádùn rẹ̀ lọ títí tí bàbá fi kú ṣé ìwọ ò lè fẹ́ fẹ́ kí ni ìyàwó bàbá rẹ haram ní kó fẹ́ bákan náà ìyàwó ọmọ bàbá kan gbọ́dọ̀ wò sùnsùn kọ́ ọmọ fẹ́ ìyàwó ọmọ haram ni ọ gbọ́dọ̀ fẹ́ ìyàwó ọmọ rẹ torí ẹ̀ tábà wá wo ọ̀rọ̀ tá a sọ síwájú yìí a rí i pé àwọn tí bìdá wa pọ̀ tọ́lọ̀ ń ṣe fífẹ́ wọn léèwọ̀ lórí wa àwọn jẹ́ méje bákan náà àwọn ẹni tó yẹ pé ọyàn tá a mú lọ́dà wa pọ̀ àwọn náà jẹ́ méje bíi tiwọn àwọn ẹni tó wá jẹ́ pé jíjá náà ìní tó dà wá pọ̀ táàsì gbọ́dọ̀ fẹ́rù wọn àwọn jẹ́ mẹ́rin ọlọ́run ẹlẹ́dàá wa ni a'udhu billahi minash shaitanir rajim حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما آي آي وجاء آية كتاليلوغ من سورة النساء والله أني أسفي في أوان ماماين أسلي ولوري أبو في ماماين بكنا أوان ماماين لوبين ìwọ ni kẹ́ fẹ́ àwọn ọmọbìnrin yín o àwọn ọmọ ìyá yín lóbìnrin ẹ gbọ́dọ̀ fẹ́ wọn o àwọn ọmọ ìyá bàbá yín lóbìnrin wọn bá jàgbà wọn bá dàgbà ju bàbá yín wọn bá kéré ìwọ ni fún yín láti fẹ́ wọn o wa khalatukum àtàwọn ọmọ ìyá màmá yín ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn náà o lóbìnrin wa banatul akhi àwọn ọmọbìnrin tó ti pa àwọn ọmọ ìyá yín lọ́kùnrin ló bí wọn ìwọ ni fún yín láti fẹ́ o wa banatul ukhti bákan náà àwọn ọmọbìnrin tó yẹ pé àwọn ọmọ ìyá yín lóbìnrin ló bí wọn ìwọ ni fún yín o wa ummahatukum allati arba'anakum àwọn ìyá yín tó ti pa àwọn náà fún yín lọ́yàn mú èèwọ̀ ni fún yín láti fẹ́ o wa akhawatukum min ar-rida'a àwọn ọmọ ìyá yín tó jẹ́ pé ẹjọ́ mú yín àyà kan náà ni èèwọ̀ ni fún yín láti fẹ́ wa ummahatu nisa'ikum àtàwọn ìyá ìyàwó yín èèwọ̀ ni fún yín láti fẹ́ o wa raba'ibukum allati fi hujurikum min nisa'ikum allati dakhaltum bihin àwọn ọmọ ìyàwó yín tó jẹ́ pé wọ́n ń gbé pẹ̀lú yín sẹ́kọ̀ àwọn ìyàwó yín tẹ́ ti gbé wọlé àwọn náà ló bí wọn ẹ gbọ́dọ̀ fẹ́ wọn fa illam takunu dakhaltum bihin tó bá yẹ kó àwọn obìnrin yẹn ẹ wọn ò wọlé ẹ kàn fẹ́ wọn ni àmọ́ ẹ kọ̀ wọ́n kún tó wọlé fala junaha alaykum kò sẹ́sẹ̀ lórí yín eléyìí jálà yìí tá a ti ṣe síwájú wípé tó bá ti so igi fọ́mà ọba àkọ́mọ́lẹ̀ kó tó wọlé haramu ni fún ọ láti fẹ́ ya rẹ̀ láéláé àmọ́ tó o bá fẹ́ yà kápẹ́ so igi ṣùgbọ́n ọkọ ọlẹ kó tó di kókó wálé rẹ̀ kọ sọmọ rẹ̀ di wọ fún ọ láti fẹ́ iná lọlọrun sọ nù àyà yìí Ọlọ́run nífẹẹ ilẹm takunu dakhaltum bihin tí ẹ bá tí ì jẹ́ kí ìyàwó wọlé ẹ so igi àmọ́ kò tí ì wọlé tẹ́ fi kọ ọlẹ fala junaha alaykum kò sẹsẹ lórí yín níbi kẹ́ fẹ́ ọmọ rẹ̀ wa halailu abnaikum alladina min aslarikum àwọn ìyàwó àwọn ọmọ yín tó ṣe pé nù bàràbàrà àdìyín ni wọ́n ti jáde ẹ gbọ́dọ̀ fẹ́yàwó mọmọ yín lọ́wọ́ o torí ẹ̀ wọ́n bàbá bàbá òun gbè tó fẹ́ fẹ́ yàwó ọmọ rẹ̀ lọ́ ń gbọ́ yẹn o wà á ní tó jùmọ̀ àwọn bẹ́yìn náà ọ̀sẹ̀ yìí bákan náà ìwọ ni kẹ́ ẹ fẹ́ ọmọ ìyá méjì papọ̀ ẹ̀gbọ́n tàbúrò ìlà màkọ̀tìfẹ́lẹ̀ àyàfi tó bá ti síwájú eléyìí tẹ́ ṣàtúnṣe lórí ẹ̀ ẹ kọ̀ kanlẹ̀ ẹ fi kanlẹ̀ innallaha kana ghafuran rahima aláforíjì náà lọ tó bá foríjì ní tá a a rí i pé nǹkan tó sọ àwọn obìnrin wọ̀nyí di èèwọ̀ fún wa láéláé láti fẹ́ òun náà ni anasabu warrobaru walmusahara ẹbí tọ́dà wa pọ̀ àti rírì tọ́dà wa pọ̀ àti jíjọ jẹ́ àná ìlọsọ àwọn eléyìí dọ̀ràn yẹn láéláé. tó a rí i pé báwo la ṣe wá fẹ́ mọ̀ kí ni òfin tó lè jẹ́ ká dàmà àwọn obìnrin tẹ́tẹ́ kó jẹ́ ìwọ̀ fún wa láti fẹ́ látàrí pé ìbídà wa pọ̀ àwọn náà ní gbogbo mọ̀lẹ́bí ọkùnrin sọ pé ìbídà wọn pọ̀ gbogbo mọ̀lẹ́bí ọkùnrin tí bìbá jọdà yín pọ̀ èèwọ̀ ni fún ọ láti fẹ́ wọn ẹnikẹ́ni tí ìbíbá jọdà yín pọ̀ nínú àwọn obìnrin èèwọ̀ ni fún ọ láti fẹ́ wọn ọ̀gbọ́dọ̀ fẹ́ màmá rẹ̀ ọ̀gbọ́dọ̀ fábùrò màmá rẹ̀ abẹ́gbọ̀n màmá rẹ̀ ọ̀gbọ́dọ̀ fábùrò bàbá rẹ̀ abẹ́gbọ̀n bàbá rẹ̀ lóbìnrin bákan náà ọ̀gbọ́dọ̀ fẹ́ ọmọ tiẹ̀ lóbìnrin ọmọ ọmọ rẹ̀ ọ̀gbọ́dọ̀ fẹ́ ọmọ ìyá rẹ̀ ọ̀gbọ́dọ̀ fẹ́ àǹtí rẹ̀ abẹ́gbọ̀n rẹ̀ ọ̀gbọ́dọ̀ fẹ́ tó gbogbo àwọn eléyìí báyìí ọ̀gbọ́dọ̀ kíyè sára àwọn ẹni tó ọ̀tọ̀ sí ọ láti fẹ́ nù tó láti òfin ọlọ́run bá wa àyàfi àwọn ọmọ àbúrò bàbá rẹ̀ àwọn ọmọ àbúrò bàbá rẹ̀ àtàwọn ọmọ ọmọ ẹ̀yà bàbá rẹ̀ àtàwọn ọmọ ọmọ ẹ̀yà màmá rẹ̀ àwọn ọmọ ẹ̀yà bàbá rẹ̀ wọn ò bá jẹ́ àwọn ẹ̀gbọ́n wọn wọn ò bá jẹ́ àwọn àbúrò wọn ni wọ́n bí àwọn ọmọbìnrin yìí ó lè fẹ́ wọn ìyẹn ní ọmọ ẹ̀gbọ́n lè fẹ́ ọmọ àbúrò ọmọ àbúrò lè fẹ́ ọmọ ẹ̀gbọ́n ìsìláàmù gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tọ́jú ọmọ ya ìyá rẹ̀ àwọn ọmọ táwọn bá bí ìwọ lè fẹ́ wọn ìyẹn ní pọ́ ọmọ ẹ̀gbọ́n ọfọmọ àbúrò ọmọ àbúrò fẹ́ ọmọ ẹ̀gbọ́n eléyìí kò sí nǹkan tó burú mbẹ àwọn eléyìí la ṣe àyọkúrò wọn nínú àwọn tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ṣùgbọ́n tó ṣe pé ìsìláàmù gbà pípẹ́ lè fẹ́ra yín mọ̀lẹ́bí náà ni wọn o nítorí pé ẹ̀gbọ́n tàbúrò ń la àwọn bàbá àti bàbá yìí àwọn ò gbọ́dọ̀ fẹ́ra wọn tó bá jẹ́ ọkùnrin àtòbìnrin ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n wọ́n lè fẹ́ra wọn tó bá jẹ́ ọkùnrin àtòbìnrin. tọ́ àwọn ẹni tí wọ́n jẹ́ ìwọ̀ pé ká fẹ́ wọn ṣùgbọ́n títí dìgbà kan àwọn ni ẹni tá láàyè wọn ń bọ̀ yìí a fẹ́ tẹ̀gbọ́ntàbúrò papọ̀ lẹ́ẹ̀kan náà a gbọ́dọ̀ fẹ́ tẹ̀gbọ́ntàbúrò papọ̀ lẹ́ẹ̀kan náà àmọ́ olè tí kọ́kọ́ fẹ́ gbọ̀n tẹ̀gbọ́n bá wa fẹ́ láìsí kó padà wá fẹ́ àbúrò olè tí kọ́kọ́ fẹ́ àbúrò tábùrò wa fẹ́ láìsí kó padà wá fẹ́ gbọ̀n àmọ́ lásìkò kan náà pọ̀ fẹ́ gbọ̀n ó haram ni lábẹ́ òfin ọlọ. bákan náà ọ gbọ́dọ̀ fẹ́ obìnrin kan kọ́ wá fẹ́ àbúrò bàbá rẹ̀ lé abẹ́gbọ̀n bàbá rẹ̀ haram ni lábẹ́ òfin ọlọ. ó sì gbọ́dọ̀ fẹ́ obìnrin kan kọ́ wá fẹ́ àbúrò ìyá rẹ̀ abẹ́gbọ̀n ìyá rẹ̀ lé ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run ọba wa. tòótọ́ bá jẹ́ pé kíkọ́ ọlẹ̀ ọba tó wá ṣẹlẹ̀ pípọ̀ kọ ẹnìkan lẹ̀ nínú àwọn obìnrin o lè fẹ́ nìkejì bí kò kọ àbúrò lẹ̀ o lè fẹ́ gbọ̀n táwọn náà bá gbà láti fi fún ọ bí kò kọ obìnrin sílẹ̀ kó wá fẹ́ gbọ̀n bàbá rẹ̀ àbábúrò bàbá rẹ̀ táwọn bá gbà láti fi fún ọ bí kò kọ obìnrin sílẹ̀ kó wá fẹ́ àbúrò ìyá rẹ̀ àbẹ́gbọ̀n ìyá rẹ̀ táwọn bá gbà láti fi fún ọ tó eléyìí títí dìgbà kan ni ìyẹn ni pé o lè fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò papọ̀ lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n tí kú bá yà yín o lè fẹ́ nìkejì àbí tí kíkọ́ ọ̀lẹ̀ bá ṣẹlẹ̀ o lè fẹ́ni kejì. bákan náà obìnrin tó jẹ́ pé ọkọ ti kọ̀ sílẹ̀ àbí kó tiẹ̀ jẹ́ pé ọkọ yìí báyìí ó kú ni obìnrin wá jókòó ń ṣe ìdà ìjókòó téèyàn máa ń jókòó lẹ́yìn ìgbà tọkọ bá kọ̀ yẹn lẹ̀ àbí ìjókòó téèyàn máa ń jókòó láti sopó lẹ́yìn ìgbà tí ọkọ bá kú. àsìkò tí ó ń ṣe ìdà lọ́ọ̀yì èèwọ̀ ló jẹ́ o ipe kẹ́nìkan fẹ́ ń gbà náà tọ́ba fi lè fẹ́ ń gbà yín igi yẹn ò lálàáfíà á sì tù yín kalaila ẹ̀ sì ní fẹ́ yín mọ́ torí délé ọgbọ́dọ̀ kíyèsí lásìkò tóbìnrin tó jókòó pọ́kọ̀ ń kú tó ń sopó lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ fẹ́ wọn ni ẹja tètè so igi torí pé bóbìnrin yẹn ṣe wà ojú gbogbo yẹn ti mú òun gẹ́gẹ́ bíi kíni tójú gbogbo yẹn fi mú ó dìgbà tó bá parí ìdá yẹn kó tó di pọ́ láǹfààní àti fẹ́ obìnrin tọkọ rẹ̀ sì kọ́ lẹ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ kọnu sí pòǹfẹ́fẹ́ títí tó fi parí ìjókòó yìí bẹ́ẹ̀ náà ni obìnrin tó ti kọ́kọ́ kọ́ ọ lẹ̀ ní kíkọ́ ọ lẹ̀ mẹ́ta ọkọ̀ ọ lẹ̀ lẹ́kìnrin ó tún dá padà ó tún kọ́ ọ lẹ̀ lẹ́kejì ó tún dá padà o kò sí nǹkan tó kù obìnrin yẹn ti fún ọ ó dìgbà tó bá lọ́kọ mi tó bá lọ́kọ mi tó wọn tí èdè òyédè wa ṣẹlẹ̀ láàrin tiwọn náà nínú àkọọ́lẹ̀ ọlọ tí wọn ò rí yanjú tọkọ yẹn náà wà kọ́ọ́lẹ̀ ìgbà náà ni wọ́n kọ alákọ̀ọ́kọ́ tó lè wá padà wá pọ̀ tó fẹ́ tán fẹ́ subhanallah ìdí nu ló fi jẹ́ pé gbogbo onílàákà ìkíyèsára o ní tó ṣe tó fi di pé ọkọ ìyàwó rẹ lẹ̀ ní kíkọ́ lẹ̀ mẹ́ta má ṣe o torí tó bá ti ṣẹlẹ̀ tán ti ẹ bẹ́ẹ̀ nìyẹn o tó bá fi lè kọ obìnrin sílẹ̀ ní kíkọ́ lẹ̀ mẹ́ta ó ti bọ́ ọmọ lọ́wọ́ yóò di ẹni tó ṣe pé yóò lọ sọ́dọ̀ ẹlòmíràn àwọn náà jọ máa gbé gbé gbé gbé yóò bímọ bímọ bímọ bóyá tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin wọn tọkọ ń bá wà kọ́ ìnáwó tuntun wa láǹfààní àti fẹ́ padà tó bá wẹ̀ àlẹ́yìn náà ẹni tó fẹ́ tó ń sọ fún ọ pé òun fẹ́ bọ́ fẹ́ kó wọn bọ́ kọ́ ni òun náà fẹ́ kó lè máa wà lọ́dún láéláé ni tọ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe yí pé obìnrin yẹn ó wà nínú ihram ó sí hajj àbọ̀ lọ sí umrah ó wá wà nínú ihram ẹnìkan ọ̀gbọ́dọ̀ fẹ́ǹgà náà títí tí ó fi di wípé ọ parí iṣẹ́ tó ti torí gbé ihram tí ì parí hajj àbí tí ì parí a igi fóbìnrin ní ìgbà tó wà nínú ihram lẹ́kẹ̀ẹ́ mùsùlùmí lóbìnrin haramu ni kó ìyàwó fún káfìrí tí ì haramu ní kóbìnrin mùsùlùmí kọjá ìyàwó fún káfíìrì tí èsè mùsùlùmí àyàfi tí káfíìrì yẹn bá di mùsùlùmí títí tí káfíìrì ó fi di mùsùlùmí haramu ní fóbìnrin mùsùlùmí láti jẹ́ ìyàwó fún lẹ́ ń gbọ́ yẹn wọ bàbá tó lọ fọmọ rẹ fún káfíìrì òní wọn ti fún ẹ lówó owó yìí kan ọmọ gbàgbé láti pé kí wọn bọ dá sínú sàárì rẹ kó fi yanjú ọ̀rọ̀ ara rẹ tó bá dijọ́ gbẹndàlùkìyàmù haramu ni kóbìnrin mùsùlùmí kọjá ìyàwó fọkùnrin tí kìí ṣe mùsùlùmí lọ ń yẹn ìlọ́ngbọ́n yẹn òfin ọlọ́run ọba làwọn ń tẹ̀lé o sì lè jẹ́ mùsùlùmí tó o bá ti tẹ̀ lófin ọ a máa tanra rẹ jẹ torí ẹ bẹ́ẹ̀ náà ẹni tó jẹ́ káfíra kìí ṣe mùsùlùmí lóbìnrin ìwọ ló náà jẹ́ fọkùnrin mùsùlùmí láti fẹ́ mùsùlùmí náà gbọ́dọ̀ fẹ́ obìnrin tí kìí ṣe mùsùlùmí àyàfi tó bá jẹ́ kóbìnrin yẹn bá jẹ́ bàkàtàbíyà ọ̀kan nínú àwọn ahlul kitab bí kò jẹ́ nasraniya àbí yahudiya torí pé ọlọ́wọ́n bá ṣe àyọkúrò tiwọn ó lóun gbà pẹ̀lú fẹ́wọn. yàtọ̀ sílẹ̀ yìí ẹni tó bá jẹ́ pé káfíra tiẹ̀ yàtọ̀ ọlọ́wọ́n bá ọgbà pé kẹfẹ́ wọn níyàwó bí ọlọ́yàdé bí onísàngó bí olóró bí eléégún ọlọ́wọ́n bá ọgbà kẹfẹ́ wọn ó dìgbà tó bá di mùsùlùmí náà tó bá wá fẹ́ nasraniya tó ń pè ní christian àbọ̀fù fẹ́ yahudiya tó ń pè ní jew ọlọ́run ọba òkú májẹ̀mú rẹ̀ ní kókó di mùsùlùmí náà kó tó fẹ́ wọn náà máa ṣẹ̀sìn rẹ̀ yọ́n máa lọ chọ́ọ̀chì rẹ̀ yọ́n máa lọ sínágọ́gù rẹ̀ wọn náà máa lọ mọ́ṣáláṣí rẹ̀ ìgbà tí wọn bá ń pẹ́ ọlọ́run ọba lóru tó subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah wọn náà lè máa ṣe lórúkọ jésù nítorí pójú rẹ̀ kúkú fọ́ tó fi lọ fẹ́ tẹ́lẹ̀ náà ọlọ́run sì ló ń gbà pé kò fẹ́ kí wá ti pọ́ sọ pé lálá gbọ̀ngàdán àfi kò di mùsùlùmá ọlọ́run ló ń gbà kò fẹ́ ọlọ́run ò sì pé májẹ̀mú rẹ̀ ni kò di mùsùlùmí wọn náà máa ṣẹ̀sìn rẹ̀ wọn náà máa ṣẹ̀sìn rẹ̀ kí ló dé tọ́lọ́run fi gbà bẹ́ẹ̀ ọlọ́run gbà bẹ́ẹ̀ nítorí pé tó bá jẹ́ pọ́kùnrin bá nìwọ lódodo tó o bá fẹ́rù obìnrin bẹ́ẹ̀ ìsìláàmù ló ní ìlọsíwájú nítorí tó bá bímọ mùsùlùmí lékún ni torí pé wọ́n máa tọ́jú àwọn ọmọ rẹ̀ tí wọ́n fi jẹ́ mùsùlùmí so mùsùlùmí lékún òun náà tó bá ti dáadáa sí tó náà bá rí dáadáa ẹ̀sìn islam tó rí dáadáa ẹ̀sìn islam ní rọrùn ní ọgbẹ́sìn islam torí àwa kì í tú láti ẹnìkan ṣẹ̀sìn o lè rí mùsùlùmí kan kó kó múyàn ti pa wípé àfi kò islam àìjẹ́ bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ báwo ọlọ́run sọ pé la ikraha fi ddin kò sí ìjẹnipa kò sí ìjẹnipa nínú ẹ̀sìn o lè rí nínú history islam wípé islam wà fagbára mẹ́nìkan kó di mùsùlùmí ṣùgbọ́n láyé sìn tí wọ́n tó tó bá yẹ pé wọ́n bá mọ history ó rí gbogbo táwọn òyìnbó ń ṣe wọ́n ń kọ̀ǹpẹ́lẹ̀ àwọn èèyàn láti di ẹlẹ́sìn mi wọ́n ń fagbára mú wọn lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ogun làwọn òyìnbó yẹn dálẹ̀ nítorí wọ́n fẹ́ christianize àwọn èèyàn àfi tẹ́ ì ka history so torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú islam àwọn èèyàn fi tipátipá mú yàn tó bá wù ẹ́ di mùsùlùmí tó bá wù ẹ́ má di mùsùlùmí àpèjúwe ńlá lórí ọlọ́run ni òun gbà wípé wà mùsùlùmí lè fẹ́ christian lóbìnrin o lè fẹ́ jù lóbìnrin àmọ́ ọ̀ gbọ́dọ̀ túláàsì rẹ̀ kì í ṣe májẹ̀mú rẹ̀ ní kó di mùsùlùmí yọ ọmọ ṣẹ̀sìn tiẹ̀ wọn náà mọ̀ ṣe tiẹ̀ tó lábẹ́ òfin ọlọ́run ọba nù àmọ́ tí ò bá ti wá jẹ́ pé ẹ̀sìn kan nínú méjèèjì ẹni bá ń ṣe ọlọ́run bá lòun ọgbà kọkùnrin mùsùlùmí ọ̀fẹ́ wọn tọ́ ìyàwó níyàwó ìyàwó níyàwó aráàmù ni lórí rẹ̀ pé kó fẹ́ o ìyàwó ìyàwó nísìnyí báyìí ìyàwó ti wà lọ́ọ̀dì ọkọ rẹ̀ wọ́n wá lọ́ọ́ so ìgì wípé ìyá alágbájá tó jẹ́ ìyàwó lágbájá mo tún fẹ́ẹ́ fẹ́ nígbà tí ìsìnkú ọ̀gbádùn ọ̀fẹ́ da irú ni ọ̀fẹ́ da ni ẹ rí i pé àwọn ilé face me slap you yẹn wàhálà ń ṣẹlẹ̀ ńbẹ̀ gan ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló pé kí ló dé oní bàbá alágbájá tó ń gbẹgbẹ yàrá wọn ó máa ń ra bisikíìtì wá fáwọn ó máa ń ra kulikuli wá fáwọn tó yàtọ̀ sọ́kọ tó ń kì ra nǹkan kan wá yọba sáko ilé ọkọ yìí yọba arípò ń fẹ́ fẹ́ léyìí eléyìí náà àkókò nù léyìí àwọn kan tún á máa so igi fún ìyàwó tó ti ní igi ẹnìkan lórí ẹ̀tọ́ wo ni wọ́n ní láti tún fẹ́ nínú tọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ ni bá ṣe léwọ̀ fẹ́ yàwó kọ́ tọ àwọn onízìnnà ńkọ́ onízìnnà bìnrin àti onízìnnà lọ́kùnrin irú eléyìí ti di tọrọ fún kálí láwùjọ wa àwùjọ yorùbá generally kọ́dọ̀ ti da àwùjọ nàìjíríà in general wọ́n máa bára wọn sùn wọ́n máa kiri mọ́lẹ̀ wọ́n máa bí máa ah, lè irú òsèlè nígbà tó yẹ pé gbogbo nǹkan pamọ́ ń tàwé ìròyìn ti sí onízìnàkùnrin onízìnàbìnrin onízìnà torí àlè èrò ńzìnàbìnrin àfi kó ńzìnàkùnrin náà wà pẹ̀lú ẹ̀ torí obìnrin ìdábàrà rẹ̀ ṣe zìnà onízìnàbìnrin àti onízìnàkùnrin sọ́tọ̀ kí wọ́n fẹ́ra wọn ọ̀tọ̀ o ọ̀tọ̀ kí wọ́n fẹ́ra wọn ó dìgbà tán bá túbà ó dìgbà tán bá túbà wọn ó túbà gidi pé ẹ ń tà ṣe ya kábàámọ̀ àti ní padà sídìí rẹ̀ mọ́ láéláé tó ń pé tán bá túbà náà kò pé kí wọ́n rí ìyọ́nà ọlọ́njọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà bẹ́ẹ̀ tààràtà wọ́n mọ̀ bẹ́ẹ̀ tahtal mashia torí pé ńgbà wọn ṣe zina láyé zina bẹ́ẹ̀ nù ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́n bá ti sọ pé rúùyà báyìí lẹ́ni tó bá ṣe ọ̀jẹ̀ ẹ̀yin ọ̀wá jìyà ńláyé ajẹ́pẹ́ mọ̀ bẹ́ẹ̀ lábẹ́ bọ́lọ́n bá ti ṣe fẹ́ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà insha afa ani wọ́n rà àlùjánnà wọ́n lóyún wọ́n lóyún ẹyẹ wọ́n ní kíní ẹ lọ bá ẹ bá wọn so igi ní ẹ so igi lórí oyún kọtọ lábẹ́ òfin Ọlọ́run ó dìgbà tí wọ́n bá túbà tí wọ́n bá túbà wọn ẹ wàá gbọ́dọ̀ so igi ó dìgbà tí ìdà bá pé kí ni ìdà ẹni tó ṣe zìnà ẹni tó ṣe zìnà tí ó bá lóyún lẹ́yìn tí wọ́n túbà ìdà rẹ̀ ni pé kó ṣe nǹkan oṣù yóò ṣe nǹkan oṣù lẹ́yìn zìnà eléyìí tí ó mú wa mọ̀ pé àpò òbí rẹ̀ ńkọ́ tó bá wá jẹ́ pé wọ́n ṣe zìnà ó doyún ìdá tiẹ̀ ó dìgbà ó bá parí kẹ́ tó so igi o ìdá rẹ̀ òun náà ní kó dìgbà tó bá bí ti ń bẹnu rẹ̀ ẹ gbọ́dọ̀ so igi lórí oyún ẹ gbọ́dọ̀ so igi lórí oyún ó dìgbà tó bá bímọ ẹ kọ́kọ́ rí dájú pé wọ́n túbá ẹlẹ́ẹ̀kejì ẹ sì rí i pé ẹ so igi lórí oyún ọlọ́run bá sọ pé wa ulatul ahmali ajaluhunna an yada'na hamlahun àwọn aboyún ìgbà tí ìdá tí wọ́n parí òun náà ní tí wọ́n bá bímọ àwọn wa sọ pé nínú ìtumọ̀ àyà yìí òun náà ní pé tóbìnrin bá ṣàṣemáṣe tó lóyún zina ẹ gbọ́dọ̀ so ìdí fún ṣáájú kó tó di kó bí oyún nígbà tó bá tó bí oyún lẹ́tọ̀ọ́ so ìdí eléyìí lọ dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó ìwọ ló jẹ́ o lórí ọkùnrin wípé kó fẹ́ ọmọ tó bí gbọ̀nà zina ẹ̀rí pé ẹlòmíràn sọ pé ah nígbà tó ti jẹ́ pé kékuku sọmọ òun ẹ ti sọ pé ké sọmọ òun ọmọ zina náà ni tóun lè fẹ́ àbóhùn ò lè fẹ́ ọmọ tó ń bí gbọ́nà zina. alhamdulilayi rabil alayi arúgbó fún ọlọ́ba ọlọ́ba asan àwọn ọmọ ní ẹ̀sùn olóore ọ̀rọ̀ láti gbé ẹja bí ẹ̀jú káàkiri sara kájà wọn bí àwọn wà tí ò ní dá nígbà yìí ni a dúró sí ní alẹ́ tó nítorí àsìkò wa ẹja pàdé àwọn olùmọ̀ àdèdè àsìkò yìí ní ọ̀la kọ́lọ́sọ àjọlá lọ́wọ́ salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu ètò ó dáwọ̀ bó ṣọ́ra ó